láti lè ṣe rédíò àdàbà eighty eight point nine fm àkórẹ́ tá à ń gbóhùn sàẹ́fẹ́ láti ìlú ìlàámọ̀kín láti kí pé ẹ káàbọ̀ sórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú náà ni ètò tó máa ń gorí afẹ́fẹ́ ní àkókò tá a wà yìí ní gbogbo ọjọ́bọ̀ àtútúndé lónìí lórí ètò yìí náà ni a ti máa ń sọ nípa àwọn ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n pàápàá jùlọ nípa ọ̀rọ̀ òṣèlú orúkọ tèmi náà ni Patience Ibe láti bíi oṣù bíi méjì sẹ́yìn náà ni ọ̀rọ̀ kan ti ń jà ràn ìràn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo orílẹ̀-èdè lágbàáyé òun náà ni ọ̀rọ̀ coronavirus kò ṣeé ṣe ká má mẹ́nu bà á kò ṣeé ṣe ká má sọ nípa ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó ń lọ nígboro ni ọ̀rọ̀ tó kan tó onílé tàlejò tó kan ọmọdé tó kan àgbà tó kan gbogbo mùtúmùwà lónìí a fẹ́ máa sọ nípa ipa tí ìjọba àti àwọn olóṣèlú ti ń bẹ láwùjọ tí wọ́n ń kó láti jẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn ó dé bá àwọn ènìyàn láòkò táwa yìí yàtọ̀ sí pé ìjọba àpapọ̀ ní pé kí àwọn tí ń bẹ ní ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àti ìlú àbújá wípé kí wọ́n ti gbogbo àwọn ìpínlẹ̀ wọ̀nyí pa kí onílé ó gbélé a tún wá rí àwọn ìpínlẹ̀ kan náà tí wọ́n sọ pé àwọn náà ò fẹ́ kí àwọn ará ìlú máa jáde nítorí àtọ̀kálẹ̀ àrùn coronavirus torí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera ti sọ wọ́n ní pé tí àwọn ènìyàn bá ń yẹra fúnra wípé àtọ̀kálẹ̀ àrùn yóò máa dínkù tó sì jẹ́ pé àwọn adarí ìjọba wọn sọ pé kí àwọn ènìyàn gbélé wọn lákòókò tá a wà yìí fúngbà díẹ̀ náà láti lè kojú àtọ̀kálẹ̀ ọ̀rìn ọ̀hún láti ìgbà tí ìjọba ti wọ́n sọ pé kí àwọn ènìyàn ó gbélé ní àwọn ènìyàn wọ́n sọ pé tí ìjọba bá sọ pé kí wọ́n gbélé ó yẹ kí ìjọba ó pèsè ohun tí wọ́n máa jẹ tí wọ́n máa mu tí wọ́n fi máa ní ìgbé ayé gbádùn lẹ́yìn tí ìjọba àpapọ̀ sọ pé kí àwọn ènìyàn gbélé ní ìlú àbújá ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ògùn náà ni ìjọba sọ pé wọn yóò máa pèsè owó kan fún àwọn ènìyàn àti wọn ṣèrànlọ́wọ́ fún àwọn ènìyàn bí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ń pín oúnjẹ láàrin àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń pín owó àmọ́ àwọn ìpínlẹ̀ tí wọ́n ń pín oúnjẹ pẹ̀lú ìjọba àpapọ̀ náà ni wọ́n sọ pé àwọn wọ̀nyí o àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ni wípé kì í ṣe gbogbo ará ìlú ló wà fún àmọ́ gbogbo ará ìlú ló ń béèrè fún ọ̀rọ̀ pọ̀ ń bẹ lónìí àwọn táwọn òjìjọ máa fomi jomi tó rọrọ̀ nípa ọ̀rọ̀ yìí náà ni barista ṣọlá àrẹgbẹṣọlá ẹ bá kí àwọn ilé. ẹ káàsán. ẹ tún káàbọ̀ sórí ètò lónìí. ẹ ṣe púpọ̀ láìpẹ́ báyìí láì jìnnà ẹ máa di kọ́sítọ́mà dáadáa ni. <laughs> ẹ̀ṣẹ̀ bákan la ní ọ̀nàrẹ́bù sàpòrò àbíṣe mọ̀ dáadáa olú adébáyọ̀. ẹ̀ka sàn dẹ̀ kí àwọn èèyàn mi nínú ilé ẹ kú ọjọ́ mẹ́ta mo dẹ̀ kí atọ́kùn náà ẹ ṣeun. ẹ ṣe ẹ ká kíra pé a kó àsìkò yìí. a kó àsìkò yìí. a kó àsìkò yìí. mo dẹ̀ gbàládùra pé àrùn kárùn kò ní ya ilé ẹ̀yìn àti èmi. Mm-hmm. àmì lórúkọ jésù àdúrà tí gbogbo wa ń gbà nìyẹn barrister Arẹ́gbẹ́ṣọlá ìjọba ìpínlẹ̀ Ondo látẹnu olùbádàn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú ìyẹn Victor Ọlábìntán ó ní bẹ̀rẹ̀ láti èdè lọ pé ìjọba ìpínlẹ̀ Ondo ti ń gbé ìgbésẹ̀ ẹ̀sọ̀ sí pé wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ láti rí wọ́n ṣe máa kówó jọ àti àwọn ìgbìmọ̀ tó máa rí wọ́n ṣe máa pín nǹkan pé bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ o wọ́n fẹ́ máa pín nǹkan fún àwọn ènìyàn àmọ́ kì í ṣe fún gbogbo ará ìlú àmọ́ àwọn ará ìlú wọn sọ pé àwọn tí wọ́n sọ pé káwọn má ṣí ilé ìtajà pé ìjọba gbọ́dọ̀ pèsè fún wọn ẹgbọ́n náà ṣé lábẹ́ bó ṣe rí yìí ṣé gbogbo àwọn tó sọ pé má ṣí ilé ìtajà ẹ gbogbo wọn ló yẹ kí ìjọba pèsè fún ni. Ah, ẹ ṣe púpọ̀ olótùú ẹ̀ẹ̀kan sí mo kí gbogbo àwọn ènìyàn wa nílé ẹ kú ìgbélé ìgbélé pàjáwìrì ní eléyìí kò hmm. sẹ́ni tó ṣetán kò sẹ́ni tó gbáradì tẹ́lẹ̀ òjijì ló lòfin ìjọba jáde pé kólúkúlùkù kó kó gbélé ó ní mo ṣe sọ pé gbogbo àwọn èèyàn wa pé wọ́n kú ìgbélé pàjáwìrì kò yẹ kí ó jẹ́ pé ẹ̀ẹ́ gbogbo akitiyan ìjọba èròǹgbà ìjọba pé ká lè bá wọn wá owó díẹ̀díẹ̀ oúnjẹ díẹ̀díẹ̀ kò yẹ kó má kò yẹ ti kárí ayé torí tá a bá wo àdúgbò wa ìpínlẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣòwò owó ojúmọ́ nànà hmm. ẹni tó ń ta ta ẹni tó ń ta tòmátò ẹni tó ń ta tó ń ta pọ̀nmọ́ oní ọlọ́kadà tó ṣòun ló pọ̀ jù ní ní ní láwùjọ láwùjọ bí tá a wà owó ojúmọ́ òun náà ná ẹni tí ò bá sì jáde ìdí nìyí tó fi jẹ́ pé kílẹ̀ tó mọ́ wọ́n ti jáde lọ kán tó padà délé ó ti ó di ọmọ á jẹ ìyàwó á jẹ àwọn àbúrò àtàwọn arúgbó wọn wọn á jẹ àwọn lọmọgbọn wọn ṣe ń dọ́gbọ́n ìgbà tíjọba dẹ̀ sọ pé kólókòlò lọ kó lọ jókòó sílé wọn ò ní jókòó sílé máa fẹnu wọn ò ní máa jẹ atẹ́gùn torí náà bó ṣe àrùn tó ń ṣe tó ń ṣe abọ́yadé hmm. wọ́n ní gbogbo aláwo òun ló ń ṣe àìsí oúnjẹ àìsípẹnu pé wọn dẹ̀ lè jáde lọ ṣiṣẹ́ gbogbo èèyàn pátápátá ló ń nà lẹ́gba tíjọba bá sọ pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ láti mú àwọn oúnjẹ díẹ̀ díẹ̀ díẹ̀ fáwọn kan fáwọn kan ìyẹn gan ló tẹ̀ dẹ̀ wá kúrú àwọn péréte tó kúrú àwọn wo náà dẹ̀ ń fún náà àwọn náà àwọn náà fún nìkan náà ìgbà ọ̀nà ti ìgbà ọ̀nà ṣe èrò ọjọ́ ọ̀nà fẹ́ bẹ̀rẹ̀ sí ní fún wọn ẹ má jẹ́ àtànra wa ó ní ó máa ń wú ni kó àwọn àgbà sọ wípé amẹ́yìn pínran yẹn tó ń fi eyín pín ẹran tó ń hmm. pín kóun fi eyín jà hmm. pé Èdùmàrè ló ń ṣèdájọ́ ẹ̀ <laughs> ṣùgbọ́n ilé tó wà ńlẹ̀ yìí kó bá dìgbà tí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní yọ̀pá yọ̀kúkú tí wọ́n bá ti ní ibi tán lè tún dojúkọ tó ń tó fi lè wọlé tí ìrànlọ́wọ́ fi lè wọlé yàtọ̀ sí ẹsẹ̀lẹ̀ tán sọ nǹkan tán dẹ̀ ti fọ́n eléyìí tán sì sọ àṣèlérí ó yàtọ̀ sí pé ẹ wá gbà ẹ wá gbà ẹ wá gbà ìlérí ìjọba ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ebi ò dúró ebi ò máa ń jẹ láàrọ̀ àbò jẹ lọ́sàn-án òun jẹ lálẹ́ ebi yẹn ti pọ̀ jù gbogbo ènìyàn ló yẹ kó kárí. ẹ ṣe ọ̀gbẹ́ni olúwadébáyọ̀ àtẹ̀gbọ́ pé bí ìjọba ṣe sọ pé àwọn ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa pín ni o wọ́n ṣe gbé ìgbìmọ̀ kalẹ̀ lọ́sẹ̀ tá a wà yìí ìgbìmọ̀ tó máa powó wọlé àti ìgbìmọ̀ tó máa rí sí à ń pín nǹkan àmọ́ táwọn olóṣèlú nǹkan tó wà láwùjọ látìgbà tí ọ̀rọ̀ coronavirus ti bẹ̀rẹ̀ láti pé ìpolówó lọ àwọn ènìyàn sọ pé ah jẹ́ ká yẹra fún o bá ṣe lè ṣe é ni o àwọn olóṣèlú tó wà láwùjọ ńkọ́ ṣó yẹ kó jẹ́ pé ìgbà tí ètò ìdìbò bá ti dé tán lè kárí àwọn ará àwọn olóṣèlú láwùjọ láti bẹ̀rẹ̀ sí máa pín ìrẹsì fáwọn ará ìlú. Um, ẹ ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé kí ni ṣe rí condition bí ìlú wa ṣe rí hmm. àti bí àwọn olóṣèlú wa bí wọ́n ṣe ń ṣe òṣèlú tiwọn àti táwọn aráàlú ṣe ń gbà wọ́n ló jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa wọ́n believe pé kó máa fúnyàn ní ẹja kó máa kọyàn ní bọ́n ṣe ń pa ẹja. Mm ó dìgbà tí àwọn aráàlú bá kọ ẹja yẹn tó á béèrè ní ọ̀nà tó wọ́n ṣe ń pa ẹja yẹn kírú ẹ̀ tó lè stop. ìjọ yẹ ìjọ ṣe ń ṣe èèyàn tẹ́bí ń pa kó wá kọ ẹja. yes ṣe rí mo nǹkan tí mò ń try àti sọ ni pé ó ṣe mí láàánú mo wo fídíò kan tí olóṣèlú kan tó ń pín kóńgò kóńgò oúnjẹ tó ń pín dé dé eh, muslim community a lot of people are on social media ṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé àdúrà náà ṣe fún ọbọ àdúrà bí èpè ni nítorí kí ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé nǹkan táwọn ń jẹ nínú ilé nìyẹn àwọn wọ̀nyí dẹ̀ ni owó ìjọba wà lọ́wọ́ ẹ̀ ká ní pé wọ́n ti ṣe nǹkan tó yẹ kó ń ṣe tó kò yẹ kí kó di àsìkò yìí kan tẹ̀ wá máa pín indomie kó máa pín kọ́ọ̀pù gàrí kọ́ọ̀pù kínní bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ síwájú àti ọ̀rọ̀ tí barista sọ mo rí i pé wọ́n ní tàbá ti mú oko àmú àgbẹ̀ àwọn ìgbìmọ̀ tó ń kójọ tó ní wọ́n bọ́n ṣe máa raise owó àti wọ́n ṣe máa pín owó àti wọ́n ṣe máa ṣe gbogbo ẹ̀ tẹ́ wo gan ẹ̀ rí i pé wọ́n ti kùnà because ìgbà tá a wo àwọn orúkọ tó wà nú ẹ̀ orúkọ ọmọ gómìnà wa wà ń bẹ ẹ̀dẹ̀ ń rò bí pé a lè ṣe a lè ṣòótọ́ pẹ̀lú ẹ̀ eh, so pẹ̀lú. ṣé pé pé orúkọ ọmọ ọmọ gómìnà ṣe wà lórúkọ ìgbìmọ̀ eh. nǹkan tí ò dáa ni. ṣé kò wá sẹ́lòmíì mọ́ nílùú nǹkan tẹ́ ẹ sọ nìyẹn pé bàbá ń ṣèjọba àwọn àwọn ọmọ màmá pín owó kò sẹ́lòmíì mọ́. wọ́n ní ìgbìmọ̀ ìgbìmọ̀ tó fẹ́ powó wọlé ni o. ẹ wọ́n máa powó wọlé owó tó fẹ́ pa wọlé wọn láti give record they have to be accountable to that money but tẹ bá ti ṣe tó tó yẹ pé from the beginning pé wọ́n ti get it wrong kí lẹ fẹ́ sọ at the end of the day so ṣe rí kọ́lọ́ ń gbà wá. ṣé ìjọba ṣé ìjọba rẹ̀ àti kùnà àwọn ìjọba wa ti kùnà àwọn aráàlú gan wọn wọn wọn wọn ò trust wọn mọ́ ṣé ìjẹta ni àbáná ní lágbọ́pẹ́ akíníjó ní Àbújá ṣé ìsìn ló yẹ kí ọ́fíìsì accountant general of the federation ṣe máa jó kí ló jó ó máa jẹ pé sábà ó lóye pé yẹn kò ṣẹlẹ̀ ní. ó jẹ sábà bíi táìmù tí wọn ò lọ bí iṣẹ́ mọ́ àkọlọ ẹja bẹ̀rẹ̀ ọlọ́run ẹja bẹ̀rẹ̀ ọlọ́run ṣe rí ibi tá a dé ní nàìjíríà yìí kọ́lọ́run máa gbà wá ni ọlọ́run àdé gbà wá lọ́wọ́ wọn lágbára ọlọ́run. wọ́n sọ pé ìjọba ní kí àwọn ará ìlú jókòó lé àwọn èèyàn òbí jókòó lé kí lẹ rò pé ó fà á tí ará ìlú ò fi gbọ́ràn sẹ́nu ìjọba. ebi ni kò sọ̀rọ̀ mi ebi ni pẹ̀lú gbogbo pé kàn jókòó lé yẹn tẹ bá lọ sára kálẹ̀ tẹ bá lọ sí ọba adéṣìdá road mm. ẹ rí i pé bọ́n ṣe ti ṣọ́ọ̀bù ni kí ṣọ́ọ̀bù yẹn wà lápò àwọn kan wọ́n jókòó sẹ́nu ṣọ́ọ̀bù yẹn mm bọ́n tó bá yẹ pé ìjọba ṣe ohun tó yẹ kó ń ṣe wọ́n á jókòó sílé kán mọ̀ pé ebi tán torí ẹ̀ wá sí ṣọ́ọ̀bù yẹn tí wọ́n fi jókòó lé yẹn tí wọ́n fi ń sá káàkiri yẹn pé àwọn máa rí nǹkan gbà nínú ilé wọn ni wọ́n á jókòó lé mo wo àbúrò mi kan tó wà ní Texas ẹnu bíi ọjọ́ mẹ́ta ó sẹ́ndì àwọn píkṣọ àwọn ọmọ ẹ̀ sí mi lórí WhatsApp ìgbà tẹ̀mí ń sẹ́ndì nǹkan táwọn ìjọba wa ń ṣe ń bì tí mò ń sẹ́ndì ẹ̀ ó yà mí lẹ́nu ojú gan tì mí. kí lè rí àwọn ọmọ ẹ̀ tí ò lọ skul mọ́ mm. tí wọ́n ti ní kán gbélé tí n bá sọ fún yín pé education wọn ẹ̀ ń lọ nínú ilé yà online ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn rédíò kan eh? tí wọ́n ti ṣe eh? níbo ṣe nílé yín <laughs> lọ́dọ̀ yín àbí fún àwọn ọmọ yín. wọ́n ní wọ́n ṣe lórí eh, rédíò àti tẹlifíṣàn. wọ́n ní wọ́n ní ó yàtọ̀ sí pé nǹkan tó ń ṣẹlẹ̀ mo ní nǹkan tèmi rí gbogbo nǹkan táwọn ọmọ yẹn ń jẹ́ ń skul wọ́n ẹ̀ fún wọn wọ́n máa fún wọn lé served hot wọ́n wá fún wọn lé gbogbo assignment tó yẹ kó wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn lé. báwo lẹ́yìn ṣe rí sí ṣé àwọn ará ìlú ṣó yẹ kí ìjọba sọ̀rọ̀ kí ará ìlú má tẹ̀lé kí wọ́n dẹ̀ wọ́n máa béèrè fún nǹkan látọ̀dọ̀ ìjọba. ẹ ṣe olótú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ téèyàn bá ti tẹ́ lọ láti lé wọ́n ní tógun bá ń jẹ èèyàn níta ilé ló ń sáwọ̀ hmm. ṣùgbọ́n téèyàn ti tẹ́ nílé tó dẹni tó ń tì síta nílé gbógun jà jù bẹ́ẹ̀ níta kò lẹ́nu ọ̀rọ̀ àti padà sílé hmm. ṣé àwọn aráàlú tẹ́ tẹ́ tẹ́ bìkítà fún aráàlú tẹ́ fún ní kankan tí ọ̀pọ̀lọpọ̀ gbà pé ìjọba tiẹ̀ dẹ̀ wà yàtọ̀ sí pé ìgbà tán bá fẹ́ wọlé ìgbà tán fẹ́ wó ṣọ́ọ̀bù ìgbà tán fẹ́ ti ṣọ́ọ̀bù ìgbà tán fẹ́ ìgbà yẹn là á mọ̀ pé ìjọba tó bá di tipátipátipá ìjọba ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ti èmi lójú ó dẹ̀ láti ó yẹ kó ti ẹnikẹ́ni lójú wípé gbogbo ìpínlẹ̀ gbogbo àwọn tó ń ìgbìmọ̀ tó ń kójọ láti kówó jọ àwọn olórúkọ tó lórúkọ tó lé tó hmm. nífọ̀ tó lẹ́kàn náà kójọ lẹ́kìtì tó máa dárúkọ afẹ́ babalọ́lá níbikíbi gbogbo èèyàn mọ̀ tó dárúkọ ayọ̀fà yóò ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe ní tiẹ̀ lọ́bọ̀ tí gbogbo èèyàn mọ̀ hmm. àwọn tó lórúkọ wọn pé táfẹ́ babalọ́lá bá dúró iye tó ń fura àgbélẹ̀ o kò lè pè é pé jọ ran ìpínlẹ̀ mi lọ́wọ́ ẹ wá ran àwọn ènìyàn mi lọ́wọ́ kó gbowó ìyà kó gbówó ìyá kó gbélé lọ́wọ́ tàbí kí wọ́n àwọn àwọn fa wọ́n láwọn ọ̀rẹ́ wọ́n láwọn èèyàn ṣùgbọ́n bí bí kí ni tiwa ti jẹ́ lọ́sùn bàbá bàbá àkàndé náà pè oyinlọ́lá ọlágúnsọ oyinlọ́lá tó jẹ́ gómìnà lánàá tí ò sí ní tí ò sí ní ní ní ní ní pati ọ̀rọ̀ yìí òun ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ wa ẹgbẹ́ kọ́lé léyìí ebi ò mọ ẹgbẹ́ ebi ò mọ ọmọ ẹgbẹ́ o àwọn ọmọ ẹgbẹ́ tó ò tiẹ̀ dẹ̀ tọ́jú tẹ́lẹ̀ tí yà ń jẹ tó gbàgbé wọn àwọn arúgbó àwọn àgbà the elders. àwọn ẹni tó jẹ́ olùbádàn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ òṣèlú Victor Labintan ó ní àwọn tí wọ́n kó síbẹ̀ ó ní àwọn tó lórúkọ ni. tó lórúkọ láàrin ara wọn tó lórúkọ láàrin àwọn ọmọ ajá ọmọ ajá gbà pé òun lórúkọ láàrin àwọn ẹgbẹ́ òun ọmọ ọmọ àjànàkú àjànàkú kọjá mo rí nǹkan fèrè láàrin ara wọn àwọn tó ti ti ti tìjọba ìkómọra ni àwọn tó ń kó tó ń tó ń kó mọ́ra wọn lórúkọ tó máa ní kán kán kán kán máa sọ ṣó yẹ kí ọkọ mọ gómìnà ó yẹ kó yẹ kó wà bẹ yàtọ̀ sílẹ̀ ìtọ́ rẹ mi sọ lẹ́ẹ̀kan pé mọ gómìnà wà bẹ ẹni àwọn tó tún gbé dìde pé ẹ̀yin lẹ máa yẹ̀ ìwé ìwò bóyá owó tó wọlé o bóyá wọn nà dáadáa bọ́ ọmọ ọmọ gómìnà tó wà bẹ́ẹ̀ èèyàn gómìnà tó wà bẹ́ẹ̀ kí là ń sọ kí là afẹ́ afẹ́ afẹ́ purọ́ tọ́ra wa ni wọ́n kó gbogbo ẹ̀ ń wọlé gbogbo ẹ̀ mí o now let me also ask you nǹkan tó ń pè ní security vote tí gbogbo gómìnà ń gbà kí ni tiwa kí ni at a time like this this is nǹkan tó ń ná tó ń tíjọba ná security vote fún lélẹ́yìí ká lè ká fáwọn èèyàn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyàn ni o ebi ni o òjò rọ̀ ni o owó lé ni o ó ṣe kinní kan gbogbo ẹ̀ kí ló dé tó fi jẹ́ wípé àwọn gan fúnra wọn gómìnà wa ò lé kòkòkòkò tó aṣáájú olórí ogun ló ń ṣáájú ogun ṣùgbọ́n olórí ogun tiwa ẹ̀yìn ló ń dúró sí káwọn kan káwọn kan káwọn kan máa lọ òun ló yẹ kó ṣá nǹkan tíjọba ṣe support làwọn èèyàn lè fún pé okay ẹ ká support bàbá Adébóyè ní rìdíìmù tó gbé òmòye tó tó tó. ó wà ara ìgbìmọ̀ lọ́sùn. ó wà nígbà ewu àdìgbìmọ̀ lọ́sùn. and tó má dẹ̀ sọ ní gbogbo àgbáyé tó má ní àwọn orúkọ tó tó lè dá táwọn èèyàn tá wárìrì tá gbọ̀n pé tá bá gbélé fún tá bá gbélé fẹ́ ni kò sí kò lè sí àmúlùmálà ń bẹ kò lè sí kò lè sí ìkọkúsọ́dọ̀ ara ẹni ń bẹ àwọn tó lórúkọ nìyẹn mo làwọn tiwa wà where are they our first eleven not there second eleven not not not not kò tiẹ̀ sí kankan akó akó akó àka ọmọ kéékèèké síbẹ̀ ẹgbẹ́ giligi ń ta aláwo ẹgbẹ́ wọn náà lè bá sọ̀rọ̀ tó máa tó máa tó dá wọn ẹ má jẹ́ àtọ́ra wa ìjọ. ǹjẹ́ pé ṣé gbogbo nǹkan tó wá wà nílẹ̀ hmm. ṣé apá ìjọba nìkan lè kà. ọwọ́ ìjọba ò lè ká kò sí nǹkan tó tó wà mẹ́ kí ni ìjọba kí náà ṣe fún wọn kí náà ṣe fún wọn látọjọ́ yìí what is in the, in the American United, United States of America àti ọ̀rẹ́ mi sọ lẹ́ẹ̀kan àwọn ẹni social security whatever pé àsìkò pé kí nǹkan má lọ déédéé ṣùgbọ́n kéèyàn ó jẹun ẹ tí ò ríṣẹ́ ẹ tí ò ṣiṣẹ́ ẹ tí ò tí ò tó bímọ tí ò tí ò tí ò tí ò ní bàbá tí ò ní kíní kan hmm. owó tán lè máa fún wọn àti oúnjẹ tán lè máa fi tán máa fi tán máa fi tì wọ́n lẹ́yìn pé kojú ó máa tì wọ́n káwùjọ kó má bàa sí wàhálà kó má sí ó wà ń bẹ̀ ṣùgbọ́n ti wá gbogbo ẹ̀ wọdúwọdú wọdúwọdú wọdú bámúbámú ni mo yó ebi ìbápọmọ ẹlòmíì òun ni òun làwọn ìjọba tó tó tó tó tó wà ń bẹ̀ ó dẹ̀ tini lójú lọ́pọ̀lọpọ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú káta àgbà pé àwa pé ìjọba wọ́n bù ó kù díẹ̀ káàtó látọ̀dọ̀ wọn àwọn olóṣèlú tó wà láwùjọ ńkọ́ tábà á lè máa dárúkọ àwọn olóṣèlú ní orí ètò yìí a rí pé a gbọ́rúkọ àwọn olóṣèlú pàápàá jùlọ bó ṣe jẹ́ pé ètò ìdìbò sípò gómìnà súnmọ́lé ní ìpínlẹ̀ Ondo púpọ̀ nínú wọn iye owó tí wọ́n fi ń ṣe ìpolówó ó pọ̀ ju nǹkan tó fẹ́ lọ pín lọ a fẹ́ lọ pín wọ́n fẹ́ pín nǹkan lónìí nǹkan tó fẹ́ pín ìpolówó rẹ̀ ó pọ̀ ju nǹkan tó ń pín lọ kí n lójúṣe àwọn olóṣèlú lásìkò tá a wà yìí ṣó yẹ káwọn olóṣèlú ṣe ṣó yẹ ká máa bá lọ báyìí náà tí àwọn ènìyàn sì sọ pé ìjọba ìjọba. ẹ ṣe kò yẹ ká máa bá lọ bẹ́ẹ̀ mo máa ń mo ti sọ fún àwọn kan the solution tó yẹ kó jẹ́ lásìkò yìí hmm. ni pé ká má gbà túrú ká má gbà ọ̀nà ìjọba wọlé pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe fáráàlú ká ṣe directly kò má sọ̀rọ̀ wọ́n kò má sọ̀rọ̀ pé à ń gba òṣèlú kan àbá ń gba ìjọba kan gbogbo owó tó ń dá federal government ń sìn tó ti ń lọ up to four eh, eh, uh, between four forty to fifty billion naira through federal government no no no lọ dáwó yẹn kí lè expect from that kind of uh, money wọ́n máa embezzle ẹ̀ ní ká nírú owó táwọn Dangote àwọn banks tó ń kó káàkiri kó ń gbàgbé pa àwọn fẹ́ lówó this time around ẹni bà ló mọ̀ àmọ̀bí tá àìsàn yẹn ṣe báwọn náà ló kó àìsàn yẹn wá ṣé àwọn ìyá lọ́jà àwọn mẹ̀kúnnù ṣé wọ́n ráyè travel tó lọ kọ́ àìsàn wà lábroad ni. wọn rówó yẹn wọn rówó tó bá sọ pé mẹ̀kúnnù ẹlòmíì ò rówó láti bí sọ́wọ́ hmm. so kì í ṣe àwọn tó ń tó fly abroad tó kó àìsàn wá láwọn tún lọ kówó yìí fún ìgbà tẹ́ bá kówó yìí fún wọn kí wọ́n fẹ́ fi ṣe ẹni tó bá fẹ́ ṣe nǹkan kan this time around kó wo àwọn mẹ̀kúnnù kó wá sí ìlú kó wá sí ìletò sí ìletò kó wá sí community whatever tó ń bá fẹ́ fún wọn kún lọ fún wọn directly. a ti gbé báwọn kan tún fún àwọn ẹgbẹ́ wọn tí wọ́n tún gbé wọ́n leader eléyìí tó ń fẹ́ ṣe ń sìn báyìí pé wọ́n fẹ́ ṣe kínní wọ́n ti ọwọ́ òṣèlú bọ̀ at the end of the day wọ́n gbọ́ pé party chairman kan wọ́n chairman kan wá sọ pé ẹ pé wọn ò ti pé títí àwọn ọmọ ẹgbẹ́ òun dà àwọn tó yẹ kó ní gangan wọn ò ní ni. bọ́ọ̀lù àwọn mẹ̀kúnnù wà náà mẹ̀gbẹ́ ẹ̀. tó bá jẹ́ true mẹ̀kúnnù Ah, mi ò against yẹ bọ̀ kì í ṣe ẹwọ ilé tí federal government ṣe owó tí wọ́n sọ pé àwọn pín tarí lórí ẹ̀ twenty twenty thousand naira wọ́n kàn kó sórí tébù ṣé bọ́n ṣe ń pín owó nìyẹn ẹ kàn kó owó sórí tébù ẹ ya picture ẹ ok owó tí wọ́n ti pín yìí twenty twenty thousand tó ń gbọ́ gbogbo àwọn èèyàn àwọn èèyàn ń pè mí pé à ah, ń gbọ́ ọgbọ́n náà ti pín twenty twenty thousand naira àwọn mélòó ládùúgbò yín àwọn mélòó nílé yín ọmọ ẹgbẹ́ yín mélòó ọmọ church yín mélòó ló ti gba twenty thousand kì í ṣe gbogbo ìpínlẹ̀ àwọn mélòó ní ok londo state ló ti rí twenty thousand gba ẹni mélòó ok ṣé mo fẹ́ sàn kọ́kọ́ fún yín ẹ má jẹ́ àtọ́ra wa jẹ́ o mo ṣe rí àwọn ìjọba wa ti kùnà látòkè wa nǹkan tí mo fẹ́ kọ́kọ́ mọ̀ nìyẹn tá a fẹ́ tá fẹ́ find solution àkọ́ mọ̀ pé àwọn tó wà ń bẹ̀ yìí o or whoever o pé they are not true leaders ẹni àwọn how do you identify the poor ẹni owó àwọn mẹ̀kúnnù twenty twenty thousand naira fún àwọn mẹ̀kúnnù ẹ ti believe ṣe mọ̀ pé wọ́n ti ń sanwó yìí fún wọn before now pé àwọn kò jẹ ní àbí nkankan wọ́n ti ń sanwó yìí five five thousand naira every month àgbọ̀ sétí pé wọ́n san five five thousand yìí but ìgbà tí corona bá dé ń sìn wọ́n wá sọ pé wọ́n fẹ́ increase ẹ̀ pé wọ́n fẹ́ san advance salary fún wọn to to make it up to twenty thousand naira so fóṣù mẹ́rin ó mì pé ìgbà tí ìjọba yìí ti débẹ̀ like the federal level for eight years close to eight years they will be giving some people five thousand naira àwọn wo làwọn imaginary people wo làwọn tó ń fún yìí because mo fẹ́ ká mọ̀ nìyẹn who are these people tó ń fún tó dẹ̀ ń pé àwọn poor so the rich will continue to get rich in the community. kí wàá lọ́nà ká tó máa lọ torí pé kò fi bẹ́ẹ̀ sí àkókò kí wàá lọ́nà àbáyọ coronavirus sì wà ní ìgboro ìjọba ṣì ní pé kí àwọn ènìyàn jókòó sílé kí lọ́nà àbáyọ fún àwọn ènìyàn lákòókò tá a wà yìí ẹ ṣe olótú lùkúlùkù tó wà lóde ẹ má bínú pé mo pè ní lùkúlùkù ẹ tó bá mọ̀ tó ń pè ní lùkúlùkù hmm. tí ẹ yọ adìyẹ kan bá ní lùkúlùkù láàárín ọgọ́rùn-ún adìyẹ tó o bá tètè gbé ẹyọ kan tó ní lùkúlùkù yẹn hmm. kó o yáa gbé kúrò ń bẹ àfàìmọ̀ kó má ṣe pé gbogbo ọgọ́rùn-ún hmm. bá lùkúlùkù lọ. àdẹ̀ tí lè mọ ẹni tó ní tá a lè sọ pé ó ní lùkúlùkù yìí torí ọ̀rọ̀ àyẹ̀wò èèyàn mélòó ló ń lọ fún àyẹ̀wò hmm. ta ló lówó ẹtí olówó oúnjẹ tí olówó gàrí tí olówó rice tí olówó ẹ̀wà ṣé òun ló ń lọ òun máa lọ. àmọ́ èèyàn fẹ́ ní àyẹ̀wò coronavirus. ọ̀fẹ́ la ọ̀fẹ́ la àyẹ̀wò wa ọ̀fẹ́ la àyẹ̀wò. tìwọ́n lọ fún Ondo State ń lé tó bá ti get case bí wọ́n gbé lọ sọ́sùn. níbo lẹ́dẹ̀ níbo ló ń ṣàyẹ̀wò náà sí kọ́lọ́n kó ṣàánú wa ni tọ́ọ̀n bá tètè múra sí ọ̀rọ̀ yìí number one mo mọ̀ pé nígbà tí ìdìbò bá dé Hmm. ọ̀pọ̀lọpọ̀ ojú àwọn èèyàn ti là ń sìn ojú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti là hmm. láàárín ẹbí o ìjà àtọkọ tìyàwó tẹ́lẹ̀ tí ò tí ò tí ò sí má gbọ́n mi sí omi òtó olúkúlùkù tí mo bá ṣe ń jókòó sọ̀rọ̀ ara wọn sìn hmm. nínú ìjọ pàápàá nú ẹ̀sìn pé o gbúdọ̀ lọ ṣọ́ọ̀ṣì o gbúdọ̀ lọ ṣọ́ọ̀rù o gbúdọ̀ lọ ṣọ́ọ̀sán o gbúdọ̀ lọ sí sórí òkè lọ sísàlẹ̀ gbogbo wọ̀nyẹn náà ló ti ní ló ti ní ìtumọ̀ a ti mọ̀ pé nísìnyí èèyàn lè jókòó sílé ẹ̀kọ́ képe ọlọ́run ẹ̀kọ́ lọ́run ó gbọ́ àdúrà ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tó tó ń fi ṣiṣẹ́ ṣe mo rò pé wọ́n wá ṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọ tó ń kójọ tó tó tó ti ń lùlù tó ti tó ti ń gbowó tó ti tó dàbí ṣọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ ló máa di kòkó stọ̀ láìpẹ́ yìí so ìjọba pàápàá àwọn olóṣèlú ẹni tó fẹ́ tó fẹ́ tó fẹ́ béèrè ìdìbò tó fẹ́ béèrè ìbò àwọn ènìyàn nígbà tó bá yá àárọ̀ létí ò pé ìgbà tó ń pín rẹ̀ sí ẹ tó ń pín gàrí ẹ ẹ sọ pé ibi àwọn tó lẹ́tọ̀ọ́ sí ni ìbò hmm. tiwa náà àmọ́ àwọn tá a lè fún hmm. torí náà ńgbà tó bá yá what is called the the the ìjà àbájáde gbogbo gbogbo gbogbo ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àyẹ̀ rí i pé olúkúlùkù á jókòó sáyé ẹ̀ ẹlòmíì á dìde á ti gbà pé kò síbò òun ò ti jẹ́ kò síbò òun ò ti ṣe kíní kan á dẹ̀ sọ pé o mọ ibi tó náwó ẹ̀ sí o o mọ ibi tó o mọ àwọn ọ̀rẹ́ ẹ̀ ńgbà ìṣòro ọ̀ dẹ̀ sọ pé ìgbà ìṣòro là ń mọ ọ̀rẹ́ ẹni tí ò mọ ọ̀rẹ́ ẹ tí ò mọ aládùúgbò ẹ tí ò tiẹ̀ mọ ẹbí ẹ pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run fi tọ́lọ́run fi tọ́lọ́run fi tọ́lọ́run fi jíǹkì ẹ tó bá dìgbà ìbò kó wá sọ pé kinní kan àní kò lọ jókòó sílẹ̀ kó gbé kó kó gbà pòtí ẹ ó máa fi dáná ni o ó máa fi ṣe kinní kan òun ló mọ nǹkan tó máa fi ṣe nígbà náà Ọlọ́run ṣáàtì ó kílùkúlùkù ó má gbé wa lọ. àmín. ìmọ̀ràn kan tí wọ́n fẹ́ jẹ́ kí àrùn yìí kúrò ńlẹ̀ hmm. torí nínú pé àrùn yìí wà ńlẹ̀ ńsìn hmm. ó fẹ́ bẹ́ẹ̀ ni pé ni wọ́n dùn torí wọ́n fi ń jẹun ẹ hmm. eh, yes wọ́n mọ iye millions wọ́n ń gbà tó ń wọlé tó ń wọlé ńsìn tó bá fẹ́ jẹ́ kó kúrò ńlẹ̀ kì í ṣe pé fọwọ́fọwọ́ yìí nìkan ló máa mátà <laughs> everywhere ṣe ẹ fọwọ́ yín ilé ẹ fọwọ́ bọ́ bá ṣe ń fọwọ́ ó yẹ kí wọ́n kó oògùn jáde tó jẹ́ pé prevention uh, treatment tí everybody á kàn lo oògùn yẹn oògùn tó ń dẹ̀sọ̀ pé tó fi ń kí corona àbí tó fi ń treat yẹn hmm. very cheap gbogbo ẹ̀ là ń gbọ́ eh, gọ́vnà Ọ̀yọ́ state Mákindé ó sọ nǹkan tó ń fi treat tòun tẹ bá wo gbogbo oògùn yẹn èèlò ni ó ń sọ vitamin c and all these rest ẹ pín vitamin c to all, all, families ẹ pín sójúlé sójúlé o ní àrùn yìí o ní o because kò tó lè mọ̀ pé o ní after fourteen days gẹ́gẹ́ bí barrister ṣe sọ ló máa tó mọ̀ pé o ní so let everybody treat himself you us as him or herself everybody country, country, everybody ní gbogbo Ondo state gbogbo kí ni kan kó gùn síta ká máa lò ó ó ní ó ní ó ká máa lò ó àtẹni tó ní apamọ́lẹ̀ ẹni tí ò ní á prevent ara ẹ̀ that is what they need to do but when they are not thinking towards that that direction ó mì pé wọn ò tọ́ wọn ò fẹ́ jẹ́ kí àìsàn yẹn gan kúrò nílẹ̀. àìsàn oníṣẹ́wá ló ń ọlọ́run jẹ́ táyà ìṣòro. sọ adúgbòlọ́wọ́ barista ṣọlá àrẹgbẹ́ṣọlá tí wọ́n tún bá wa sórí ètò lónìí bákan náà honourable sàpòrù sàpò olú adébóyè ibo ní sọ sàpòrù yẹn ti bóyè láti fún ní ọ̀sẹ̀ local government. Ah, ẹ bá máa pè é o. sàpòrú sàpòrú olú adébáyọ̀ ẹ ṣé púpọ̀ orúkọ tèmi náà ni Patience ibẹ̀ lágbára ọlọ́rọ̀ bá a ó tún máa pàdé lórí ètò ọ̀rọ̀ òṣèlú lọ́sẹ̀ tó ń bọ̀ ire o. ẹ ṣé.